àti àwọn sahaba àti gbogbo àwọn tí wọ́n bá tẹ̀lé ìlànà òjíṣẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam títí yóò fi máa di ọjọ́ ìgbéǹde alqiyama lẹ́yìn náà ní ìṣe wa nírú àkókò báyìí òun náà ni ká máa ṣe àgbéyẹ̀wò àlàyé tíra Umdatul Ahkam. للعلامة المقدسي عليه رحمة الله اللهم صل وسلم وسلم وسلم àmọ́ àwọn bàbá wa nílẹ̀ yorùbá àwọn náà máa ń kòwé kan wọ́n ní tíná ò bá tán láṣọ ẹ̀jẹ̀ ò ní tán ní ìkànnà òun ló bí ọ̀rọ̀ tá a fẹ́ gbé yẹ̀wò láàárọ̀ yìí. ẹ rí i pé àkókò fún púpọ̀ àti kò sì fàyè lẹ̀ púpọ̀ ẹ máa ń fa páwọn ọ̀rọ̀ míì ó máa lọ akánwò pé bọ́lọ̀mbà ti láwọn èèyàn kan sọ kán máa tún kíni kán máa sọ lọ. àmọ́rọ̀ yìí wá jó iná rẹ̀ jó débì kan ọ̀rọ̀ kan ti wá ń bẹ tó ti pẹ́ tèmi kan dì í mú pé ẹ ṣáàjà máa bẹ ní ìdìbò àmọ́ àkókò tó dáwà ṣe àlàyé rẹ̀ láàárọ̀ yìí ọkùnrin kan bẹ gbogbo èèyàn ló mọ̀lẹ́ yorùbá yìí òun ló lóun lọ rí ṣe ìṣáṣì kò mọ́ nǹkan kan ó bá lè fi ìka tó poná ní Al-Qur'ani kò dámà kò kéwú kání ti kéwú ni kò kẹ́kọ̀ọ́ nípa Islam kálẹ́kọ̀ọ́ Islam ni àmọ́ gẹ́gẹ́ bí àwùjọ tá a bára wa tọba tí àti lówó àti lè ra báìkì tó sì lè ra spíkà tó sì lè rí ọ̀bẹ ta àkà àti mẹ́rin kan kó jọ ìwọ náà ọdí ustaafu lọ ustaafu lẹ́gbẹ́ àwọn èèyàn pera rẹ̀ kò kàn pera rẹ̀ ní káwọn mọ̀rẹ̀ òtí máa pe bẹ́ẹ̀ orúkọ rẹ̀ àkáǹtì rẹ̀ gan ustaafu ló kọ bẹ́ẹ̀ lórí social media òun ló wá ṣe fátiwá fáwọn èèyàn pé ó kọ́kọ́ déjọ́ kan olóró ajá èyí ṣe ìbísáàsì lórí ẹ̀ lọ́wọ́ òun ìparí ẹ̀ àmọ́ mo kàn ṣe wò lọ yìí ó ṣe ṣe kí ọmọ jẹ́ àmọ́ èyí tí ni ọmọ jẹ́ o àmọ́ ní sùúrù náà ìgbà tí ó dẹ̀yìn ọ̀sẹ̀ mélòó kan ló bá fẹ̀kẹ́ wá bọ́ta gbangba pé nísìnyí mo ti wá parí ẹ̀ gbogbo ẹ̀yìn èèyàn ẹ máa ṣe kí ni ẹ máa jájá àtijọ́ náà ló ti kàdánwò àtijọ́ òun ló ti kọ́ sí ní jama o ti kàn dánwò ẹ bá kíyèsí àtìgbà náà ó lọ́rọ́ rẹ̀ wí ti bàtà yé mu mọ́ fíṣà àmọ́ sọ tọ́lọ̀ bá ní tẹnu rẹ̀ bá ní. tọ́ ó ti wá pẹ́ títí máa ń ṣe wọ́nrawọ́nra àmọ́ gbogbo àwọn àlùfáà tán jẹ́lẹ̀kọ́ wọ́n máa ń pàṣẹ ìṣẹ́gbẹ́ kan eléyìí gbà tí èso lé kéwú tí ló fẹ́ kàn wá pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ kódà lómi ìbá rí ń ta abẹ́ sọ láàárọ̀ yìí nísìnyí tí ò ti mọ̀ tí mo fẹ́ wí inú ti mọ̀ bí ẹlòmíì pé á àbá àkójú bí epo yẹn fẹ́ wí ọ̀rọ̀ ẹni yóò mọ̀ kàn yín àmọ́ ẹ ṣáà ti sùúrù náà ẹ mọ̀ ìdí tó fi ìdí tó fi kàn mí láàárọ̀ ìtòrò ti kàn mí báyìí bí ò bá ti kàn ọ̀rọ̀ tí ò bá kàn yẹn ṣe kí ni ìdásí láti bí ọ̀sẹ̀ méjì nísìnyí àwọn ẹ́písòdù kan lọ lórí social media àti gbogbo ayé ń fọ́lù dáadáa àwọn tó kàn wọ́n ti handle ẹ̀ bó ti yẹ kí wọ́n handle ẹ̀ gbogbo àná ń fúlù ẹ̀ àná ń gbọ́ àdúgbò tẹ̀ káàdì àyẹ̀bẹ̀ ni à ń jọ́ tiẹ̀ kalẹ̀ evidence number one gbogbo ẹ̀ sì ń lọ bó ti yẹ kí <laughs> kò máa lọ àwọn tó ní department ibẹ̀ ń lò. àwọn gbò wá dànà ọ̀rọ̀ rẹ̀ mí wá jáde ọ̀rọ̀ mi wá rí i pé ah, eléyìí ó dàbí àkókò ti tó gbéyẹ́lẹ̀ ni ó jẹ́lẹ̀ kejì báyìí tí ń fẹ́ fún ní attention níjọ́ alákọ̀ọ́kọ́ tí ń kọ́kọ́ fún látẹ́ńṣàn láyé ẹ̀yìn fẹ́ sọ̀rọ̀ kàwù mi mọ́ àmọ́rọ̀ dé kàn wọ́n náà nù ọ̀rọ̀ mọ́ ń kàyàn náà nù. ìjọ àlákọ́kọ́ tí ń fún láti ń ṣàlàyé oníjọ́ tí kàwù mi gbé wá síwájú àwọn ọmọ kéwú táwa ni ó máa dá àwọn ọmọ kéwú lẹ́kọ̀ọ́ mo ní á ìjàmbá mọ́ o. ṣé torí pé ẹ̀ta ń wá ẹni tí ó kún yín lọ́wọ́ kẹ́ lè gbógun táwọn Ahlus Sunnah wal yàtọ̀ wá gbé sórí àga wá jọ ga bàbá wá fi ilẹ̀ lórí ọ̀rọ̀ mọ̀ lẹ́wà gbélẹ̀ báyìí ah, ah, ẹ ẹ ẹ ṣìdá o iye òun fa kọ́rọ̀ rẹ̀ náà níbi wọnú ọ̀rọ̀ ńjọ náà gbogbo àwọn ọ̀rọ̀ tó sì gbà àtàwọn jàǹbá àmọ̀kan náà tó ṣe ọ̀rọ̀ lọ́bẹ̀. a máa ń tó bí láàárọ̀ yìí ni pé mo gbọ́ fídíò rẹ̀ kan lánàá fil lódodo èmi ò mọjọ́ tó ṣe o sótẹ́tẹ̀ ṣe ní àbó ti ṣe ti pẹ́ ọlọ́wọ́ alákòókò tó yẹ ké sí ọ̀rọ̀ ọba náà wá wà tó ó wá mẹ́kì àwọn kílíìmù kan bẹ́ẹ̀ àwọn ọ̀rọ̀ náà pọ̀ ó fi sọ̀rọ̀ ń pa àwọn ahlus sunnati wal jamaa ó sì má àwọn allegation wá. ó ní àwọn ahlus sunnati wal jamaa ọ̀daràn ni wọ́n sọ yìí wọn wọ́n bá tún gbé lọ kóòtù nísìnyí ìsinyìí ò ní à tẹ́bí o mọ́tọ́ gbé lọ́dára ẹ̀yìn mọ́ sí nǹkan burúkú ní ìjọ́dára torí tọ́tù ọgbẹ́ nìkan ṣe stage managing àbíbò náà ti mọ́ wèbó rẹ̀ ìgbà wọ́n bá sọ lọ́ní à stage managing èmi ò mọ́ tó ń jẹ́ bẹ́ẹ̀ nígbà sọ ni <laughs> ìjọ náà ló sọra ẹ̀ nítorí òun yìí torí ẹ torí ẹ bá yí nìkan mọ́ sọ̀rọ̀ tí ò mọ́ ṣe ti <laughs> ń sọ bó ti pàwọn alùsùn náà lọ́dára yìí nìsín tí federation of alùsùn náà bá láwọn dìde àbí àwọn mọ́ríkájọ alùsùn náà kan àbí kíníkà ó lè ní ah, ẹ̀yìn kọ́ mú bá wí tí <laughs> a pé lọ́dún kan tó sọ fún bàbá kan pé ibẹ̀ o nílẹ̀ ìdájí tó sọ fún àwọn afárá ibẹ̀ o ibẹ̀ o tẹ́gbà tó ẹjọ́ ṣéèkì ni mò ń bá wí ta lọ́wọ́ bá wí <laughs> so ilé ìtọ́ wí ní ti pọ́ dáràn ní wọ́n yìí wọ́n bá kí ọdún kò ní ti pé ó yá mọ́ dáràn jáde nù wọn ọ̀rọ̀ di bẹ́yìn kan ní ìdínú awoniwulẹ̀ dára wa láàmú níbẹ̀ sọ láwọn ti jẹ́ sí ọ̀hún ọlọ́run bá wa nà wọ́n lọ́wọ́ dáadáa ọlọ́run sì ní gbàgbára kó ẹ̀sà mi fún ọjà mọ́ ọlọ́run ní gbàgbára kó lọ́wọ́ wọn. ó sọ yìí tán ó ní gbogbo àwọn ahlu sunnati wal jamaa kèfèrí ni wọ́n kí ló kó wọ́n jàmá kèfèrí ni wọ́n tó wá yá ẹwà láwọn kan pé yẹn kèfèrí ó ní wọ́n yìí ṣe mùsùlùmí o ó tún sọ fáwọn yẹn pé ẹ̀yin ìjọba ẹ̀dàkùnrin wa bá wa gbọ́ dáadáa àwọn eléyìí wọ́n yìí sára wa o àwọn ahlu sunna wal jamaa wal ló mọ̀ ń pè jẹ́ sunna wal jamaa sọ́rọ́ àwọn alùsùn àlùjọmọ́ wíwọ́ yìí ṣe oníkébìrì ní gbogbo wọn ó di mélòó báwọn ó ní àwọn alùsùn náà wàlùjọmọ́ ìjọ èṣù ni wọn ìjọ kí la gbé ìjọ èṣù dákun ọmọ ìyá mi mọ́tì kan ju ẹlòmíì lèmi ọgbẹ́ àbá òkú ẹgbẹ́lẹ́ ìjọ yín lójú ìtọ́ gbọ́dọ̀ wọn gbọ́dọ̀ sọ̀rọ̀ ìdáǹpá yín bẹ́ẹ̀ ni aláìlé ìkankọ́ lèmi náà lọ eléyìí kan ló kàn mí gbogbo ọ̀rọ̀ yìí ó níbi ó kàn mí gangan ó sì wọn ẹ ń gbọ́ kó omi pé ìjọ ìṣù ni wọ́n ó tún láwọn alùsùn náà wà lùjọmọ́ à wèrè ni wọ́n súpè wọ́n wèrè ẹ̀dá ẹ bá ń dé o alákọ̀ọ́kọ́ ọ̀daràn ni wọ́n ẹ̀dá ṣé ọ̀daràn ẹ má bẹ́ẹ̀ jíjẹ́ bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì kí ló súpè wọ́n kèfèrí ẹlẹ́ẹ̀kẹta ìjọ èṣù ẹlẹ́ẹ̀kẹrin ni wọ́n kí ló pè wọ́n yìí wèrè ẹlẹ́ẹ̀karùn-ún ó láwọn alùsùn náà ti wà lùjọmọ́ ni wọ́n a máa ń balẹ̀ jẹ́ ni ó di mélòó báwọn ó di márùn-ún ó wá ní àwọn alùsùnàtì wal jamaa boko haram ni wọ́n boko what òun náà bá sì pé wọ́n boko haram mọ̀ bínú boko kí boko haram ṣe mọ̀ pé àwọn tí wọ́n ṣe bẹ́ẹ̀ lọ́jọ́ tí wọ́n fara rí lọ́wọ́ olómi òkúta wọn bí dákúsọ bẹ́ẹ̀ ta gbangba mọ́ tẹ̀gbọ́n ló kọ́kọ́ dán wò rí òun gbà tó wọ́n ti ẹ̀dán òjọ́ náà òun tún líìtì àwọn tó ń mọ̀ ni ń dá ọkọ̀ kálukú ni ó dájọ́ náà nígbà tó ti ẹ̀dán kíbi ó kọ́ tèmi ó tún wá fẹ́ lójú dáadáa ó tún wá júwe ó ní àfihàn kùtùkù ìyí kan tí wọ́n ń serun gbọ̀n báyìí kòkó ara mòrún náà ó kó ló tún júwe léke ó dá ti kéwú lọ́dọ̀ àbá àti ló ti kéwú àbọ̀ òun ti di kòkó ara nínú àwa tó líìtì ń jọ náà ó wá dárúkọ màálàm Yusuf àdépọ̀jù táwọn ẹgbẹ́ nílò búmbẹ̀ wọn. Ah, ọlọ́run bá wa sí dáadáa fún àbáwọn púpọ̀ ìgbó dákọ̀ yìí náà pé boko haram ni ibi ọ̀rọ̀ náà ni ọ̀rọ̀ boko haram ni wọ́n orí kan yìí ká dé pọ̀jù kí ní pọ̀jù ó bú bàbá yìí wọn ó bú bàbá wọn ó bú àwọn náà àwọn bá ní oṣù ah, wàhálà nítorí sọ́n pa mí wà lọ rí sọ́n kóòtù àbá àtijọ́ náà ń sáka sí báyìí o ọmọ olórin tó wọn àtolómi òkúta jọ máa ń ṣe ipò náà ti lé ìsàwọn ìyẹ̀jọ náà nù alù gbogbo wọn boko haram ni wọn ń kálukú lẹ́yìn kọ̀ọ̀kan dáwọ́ gbogbo àwọn èèyàn nígbà tó dákọ̀ gbogbo àwọn èèyàn pa ní ẹ̀yẹ̀ eh, boko haram ni wọ́n gbogbo àwọn èèyàn káwọn pé ah àwọn èèyàn fún àwọn àlùfáà wa àti kálukú wa náà mọ̀ràn jọ náà pé ẹ lọ rí ti kílé ara yín kálukú sì dìde jọ náà àgbé àwọn ìgbésẹ̀ tó yẹ ká gbé. tọ́ àmọ́ yìí tó wá kàn ni pé ǹjẹ́ ká sù rẹ̀ nípa àwọn àlùfáà ní ilé yìí kàn ṣe fi ń sọ ni lẹ́nìkan bá ní èmi Yusuf Adépọ̀jù yìí náà ni àwọn bá tún mú yìí náà tàkúté tí máa ń mú gbogbo èkúté nígbà bá mú àkọ́kọ́ yìí ń wọlé ní gíṣẹ́dì náà bí lákún jáde sọ wíwẹ̀ mọ́kí ní káàkiri ẹ̀jẹ̀ boko haram ni wọ́n. wọ́n bá tún wá ń dùn yìí náà nígbà wọn fi dá láàmú dá láàmú gbogbo ibùdó tèmi ẹlẹ́wọ̀n ní ipò náà ti wẹ̀ wọn nù. jẹ́ pé kò lọ́jọ́ bẹ́ẹ̀ ta lọ lóòótọ́ àbójọ́ mẹ́rin àbóṣà wọ ẹ̀wọ̀n. látijọ́ náà èyí ò tiẹ̀ kúrò ní kó kan àpòyàn boko haram nìkan mọ́ ọlọ́mọdé àtàwọn ìṣàánú wa o tó bá gbá lélẹ̀ yìí ẹ̀tù gbọ́ kó ti fi kókó ń bẹ́ ẹ̀ ti gbà mí kí ló dé ọpa yẹn ní adépọ̀jù gbogbo ẹ̀ pa mí kó pa ọ́ <laughs> ebi wọn lọ pé gbogbo ara mu kàn wá júwe pé fam evidence wa eléyìí náà nísìnyí olóò náà tó ra wọlé yìí tọ àwọn tí ó ráyè tiẹ̀ pé ọlọ́run bá wa ọtí ẹ̀ ti ń bẹ lẹ́nu kan àbí wọn wà bọ́ọ̀ tí bẹ lẹ́nu kan ní ọtí ń bẹ lẹ́nu yìí náà ẹ̀ ń bẹ lẹ́nu ẹ̀ mo sì gbọ́ náà pọ́n jubilé ti pọ́ ní pé amálàmù náà ti sọ̀rọ̀ kan tó wá rò pọ́rọ̀ tó sọ ọ́ ẹ̀bóyá ó lè fíbọ̀ rẹ̀ ọ̀rọ̀ yóò sọ kí ẹbọ ti gbọ́ yìí pé àbúrò ti gbọ́ ọkùn gbọ́ tẹ̀ǹdù lè jẹnu lẹ́yìn bí ẹ̀hẹ́n ó náà ti kó sọ́wọ́ ẹ wọ́n sàmọ́ sàká bọ́ta níta kó sọ́wọ́ ẹ wá jọ lọ ẹjọ́ lọ júwe rẹ̀ a ó ní boko haram ni wọn gbogbo eléyìí ti ń kà látàárọ̀ yìí òǹkọ́ ló kàn mí ibi tí mo wá ń lọ ní àwàdé yìí ó ní àwọn alùsùn náà wà lùjàmá gbogbo wọn ogun ogun táwọn látara ogun wọn náà ní kó papọ̀ ó láwọn alùsùn náà tẹ́ ń wò ó ní wọn gba kùránì gbọ́ ó ní kódà wọn kì í kà á wọn kì í jẹ́ kí ni jàmá wọn kì í kà á ó tún wá parí gbogbo ẹ̀ pé ẹ̀yà alùsùn náà wà lùjàmá gbogbo yín inú nálẹ̀ wọ̀ ẹ̀ẹ́rà sínú náà tó ọlọ́dá kò má náà o ọlọ́dà kò mọ̀jà wọná kí wá ló kàn rọra kàn mí bí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ mi yóò ní pẹ́ o ọ̀rọ̀ jọ ìṣẹ́jú díẹ̀ náà ni àmọ́ mo fẹ́ ké fúlé ó gbọ́ ó ṣe kí ni ó sọ fún tòkó àbá tí máa wàá sọ̀rọ̀ yìí toró ti pẹ́ tí information yìí ti wà lọ́wọ́ mi tí mo kàn máa ń sọ fáwọn èèyàn kọ̀ọ̀kan tó súnmọ́ yìí alábò títí làwọn ti níyì o alábò ẹnì kan gbà wá di alẹ́ àná ẹnu ọlọ́wọ́ bá kan wá bá mi sọ̀rọ̀ láti US nígbà tá à ń bọ̀ láti Eh, àkúrẹ́ kọ́dà lọ́la nù nígbà wa ń bọ̀ tàwa wọ ní sábà bí adé àwọn ti pè mí nù alẹ́ eh, eh, ilé kan sí mo gbọ́ báyìí mo gbọ́ ǹjẹ́ ọ̀pẹ́ ń ti ń sọ báyìí báyìí báyìí wọ́n ní irọ́ ni o irọ́ ni mo rà kẹ́lẹ́ wa mọ̀ pé kì í ṣe irọ́ mo máa ń sọ̀rọ̀ yìí ní fáwọn èèyàn kọ̀ọ̀kan gbangba ní tiwa wí nísìnyí ẹ dákun ìjẹ́ kálukú lè gbà lólórí ìjọ àwọn ajájá yìí pẹ̀lú gbogbo irọ́ tí ń pa irọ́ ni gbogbo tí ń pa yìí ìmọ̀ tí máa ń ṣe mú wọn báwọn tọ́bi máa ń wúrú àwọn àwà báyìí tẹ́ àmọ́ ti àbòsí lọ́dún kan náà gbà ó sọ̀rọ̀ ìdébì kan ní ẹ̀yẹ́ ìyá ẹgbọ́rọ̀ wọn lọ lékè wọn wà á kí nìkan lékè wọn gbogbo wọn wọ́n tẹ́wàá wọn aláyà alábòsí gbogbo wọn gbogbo wọn pátá ẹni ó ní àwọn alùsùnà wal jamaa pé gbogbo wọn Boko Haram ni wọn gbogbo wọn kí lọ́kọ́ pé wọ́n lẹ̀ kan torí mo kàn bá jọ́ tiẹ̀ kalẹ̀ ìráyè àmọ́ play fídíò rẹ̀ ọ̀wọ́ tiẹ̀ ẹ̀hẹ́ ó sọ náà náà pa àti ikọ́ ẹran mérò ayébẹ̀kọ́ ni kódà ó tún sọ débi kan ní ó wà ṣe ṣòkòtò ó wà bá ṣòkòtò jẹ́ karamba nínú ṣòkòtò tó wọ̀ síbi àbí ìdáwà wọ̀ síbi ebi aláwọ̀ nǹkan wa yóò kàn kódà tún pé àwọn christian lé wa lórí ó lẹ́yẹ christian ẹ bá rí àwọn ọjọ́ sí inú gbọ̀n ó ní bó ti ròyìn inú gbọ̀n o wọ́n yí sára wa yí

mọ́tò rò pé yìí sọ ilé ìbúyá mú kọ́fà àpébíyá àbí pé kíní kan mọ́ dàrúkọ o èyí tá à ń wí yìí wà lánà kọ́fà ọ̀kọ́bà àmọ́ ó ní báwa tí mo ń gbé àwọn ọ̀rọ̀ kankan lẹ̀ ibi ọ̀rọ̀ bá ti lọ náà láti mọ́tò kíní ìlà tí mo ń sọ ilé ẹni ilé kéwú ti ń bẹ ní mọ́sálásí tí wọn náà ti ń pe tọkọ àwọn ọmọ rẹ lọ dàpọ̀ àfa àwọn oníkọ́ wọn bẹ́ẹ̀ tó ní súfì ni iwọ kọ́ mọ tiẹ̀ sọ́dọ̀ àwọn alùsúnà wal jamaa tó pè lọ́daràn sọ́dọ̀ ní haram ọkọ́ mọ tiẹ̀ sọ́dọ̀ ẹni tó ní wọn kì ṣe mùsùlùmí nígbà wọ́n síbẹ̀ ọwá ń sọ fáwọn mùsùlùmí tó ń pe ẹ má ẹmọ tó dáa ìwọ mọ̀ kọ́dọ̀ àwọn ẹni tá a bá fẹ́ sanra wa lókù ẹni tó bá fẹ́ kọ́ ọmọ òun ó kéwù yanjú lé ní àbíkọ́ wálé kéwù alùsùn náà lọ o wọ́n jẹ tán o kò kódà bí jísù náà ní bá ti lè wò ó mọ lára wọn ọmọ pé àwọn eléyìí síríọ̀sì ti kéwù yàtọ̀ tó bá dé mọ́sálásí wọn ọmọ pàwọn eléyìí síríọ̀sì tẹ́sìn yàtọ̀ ká mọ̀ tọ́ra wa abáfẹ́ mọ̀ tọ́ra wa lókù ìyìnbọn bẹ fọ́ de yẹ kábọ̀ tí débi pé ta ni wọ́n jẹ́ lọ́bẹ̀ o wọ́n lọ́bẹ̀ kò ní dáa tí wọ́n rí bá wí ìgéṣò nìkan o olómi pòkìtì ọmọ rẹ̀ kan náà ní ìtò náà máa ń pariwo báyà wọ́n lùtú náà wọ́n <laughs> àwọn ọmọ ọ̀dọ̀ afá àtàwọn ọmọ rẹ̀ ti ń kéwù ọ̀dọ̀ alùsùnà tó ọ̀dọ̀ máa onáà ti bọ́ ta pé mọ́kì lọ́dọ̀ alùsùnà à ń tà fáwọn kan lọ́nà àgbára fáwọn Hasan Salahuddin hafidahullah wa rahwa sadada kuta ó kọ́ tí mo dá ìyàwó ìlú mọ̀ wọn dáadáa kódà ẹlòmíì lè mọ̀ wọn mọ̀ pé akékùtù lè dápọ̀ àwọn àlùfáà wa yìí ẹgbẹ́ àti wọn ò ṣe níjà ọ̀rọ̀ ọmọ ó lè alù ní kíní kan pé mo gba ilé wa bá tán kò sí tó ní amọ́ pera wa wa sọ ọdọ̀ afáàwà yìí ó ní èyí tẹ́ ń pè lóní kùránì ń bẹ́ẹ̀ ló kó àwọn ọmọ tí ẹ lọ́kàn máa ti lọ rí kéwú mo rántí lọ́dún kan wo àbá àlébá mú alàrọ̀bíyà tó lọ́gá tí wá ó ní kíra kan ní tó yẹ kọ́rọ̀ yóò já mọ́ mi lọ́wọ́ mi mọ́ ọ̀rọ̀ kan wá sọ níbẹ̀ pọ̀ ilé kéwú àwọn afáàwà àwọn afẹ́ lo kíra tí wọ́n ní kí wọ́n mú wá yìí lẹ̀ kíra àrọ̀bíyà ni ó wá jẹ́ júzí òbí lílo kan amẹ́yọ kan nú ẹ̀ láti láǹfààní àti tẹ̀jáde ó sì gba owó tó pọ̀ lọ́dún náà ọlọ́ọ̀bá ń sa àwọn ọmọ ìyá tó dìde sí ọlọ́ọ̀bá sọ wọ́n lẹ́sọ̀ olóòrè jazakallahu khairan wa barakallahu fihi ilé kéwú àwọn wa àwọn arítìrà pé á tíra yóò ṣe because ọ̀nà tá a gbàgbé kalẹ̀ ó jẹ́ ọ̀nà tó jẹ́ manhaj hadith ìlànà tá a fi ń tíra yìí ni àwọn afẹ́ lò nílé kíwọ̀ ọ̀hún bí ẹ bá ti tọrẹ lókù ókọ mi ń bẹ́ẹ̀ gbàgàdàgbàgàdà òní abdulhakim al-i'dad abdulhakim abdulrahim al-kutubi tíra yìí náà wá rìkwẹ́sì fún lọ́dún náà òní ẹ rí pé ọba kan sí báyìí àwòrán ni wọ́n kàn sí bọ́ọ̀ rí mẹ́ àwòrán ọkàn mọ́ra àwòrán lásán bí ká àwòrán yìnyín àwòrán kìnnìkan àwòrán tíyà àwòrán àwọn ọmọ wọ́n ti máa rínú àwòrán tébù tọ́lá àwòrán tó ń wò ó kéwú lọ́gbò wọn o iṣẹ́ tí èsì ìṣẹ́ṣẹ́ tó iṣẹ́ tó múrò ní dání tó mọ́pọlọ dání ni tó bá sì mú dání tí wọ́n náà bá mú táwọn ìdání wọ́n mọ̀ pé ìgbà táwọn kan rí wọn ni ah kì í ṣe nàìjíríà yìí náà ti tẹ́ nàìjíríà náà ti tẹ́ èkó bì náà ti tẹ́ tọ́ ṣẹ́wárí òǹlẹ́wò ẹni advance débẹ̀ láyé wọ́n sọ bẹ́yìn oníwèé pé ẹ lọ ní fara yín balẹ̀ kí wọ́n dẹ̀ ṣe yé ṣe kíni èyí ti nǹkan eré tíra yìí wá ní bóyá mo ti ẹ̀fẹ́ gbowó rẹ̀ lọ́wọ́ wọn láwá sọ̀rọ̀ débẹ̀ kí ah, àwọn ọmọdé àwọn ọmọdé wá ní ah ń ah, jà lọ́rọ̀ ọ̀rọ̀ tíra yìí ṣàlábà débẹ̀ wá di pé ah kódà afáàdẹ́gbẹ́ máa ń fa nǹkan àwọn ọmọ rẹ̀ gan wà lọ́dọ̀ àwọn gan tíra tíra yín o bóyá ròdò táwọn ẹ̀hún ó rà kẹ́

ọgbọ́ abdulhakeem abdulrahim alikutubi kọ mọ́mọ́ pé èyí tó ń pè boko haram ni ẹ sì ń lò ó túnmọ̀ sí ẹ̀ ń lo tíra wa nílé kí nílé yín bá àwọn ọmọ yín ẹ̀mí kẹ́kọ̀ọ́ ẹ̀ ń lọ dé kéwà àwọn alùsùn náà ń kọ́ àwọn ọmọ yín lọ́bẹ̀ irọ́ wò lẹ́mọ̀ wá pa fáwọn èèyàn lórí social media pé kíní kan ní wọ́n ẹ̀hàn náà ní wọ́n alágbàkọ̀ ní wọ́n ẹ̀mọ́ yín lọ sọ́dọ̀ wọn ẹ̀mọ́ ti gbá ẹ̀mọ́ ṣàwò níbi àsìkò lockdown ìgbẹ́ pàkíyèsí àwọn èèyàn ni o lásìkò kí mo pé àsìkò lockdown tí ọ̀rọ̀ covid-19 gbalẹ̀ tó gbàlú kan ọlọ́dàkùn irú àdánwò ọlọ́mọdé wọnú ayé mọ́ o <laughs> àdánwò o àwọn èèyàn ìbọn bẹ̀dẹ̀ ní kódà mùsíbà rẹ̀ ìfì ń gbà wọn míì láàmú di bá ti ń wí yìí mùsíbà kìnnì pandemic o lásìkò yẹn ẹ rí i pé mufti mufti kan náà mufti ọ̀rọ̀ tó kàn yín mufti kan náà ẹni kí wọ́n gbé fídíò kan jáde ń bi àwọn èèmọ̀ bóyá ti ṣe bí fọ́ ọgbà àsìkò lè mí ìdílé fídíò bí tọ́mọ bí ọmọ ọdún méjì àbọ̀ ọmọ ọdún mẹ́ta mẹ́rin ọmọbìnrin kékeré báyìí bọ́mọ ọmọ ni o bá fi gbẹ̀yìn ni o àmọ́ bọ́mọ ti jẹ́ mùsàmọ̀ pọ̀ ọmọbìnrin ọmọ àti mufti àwọn àjọ ń ṣe lè pa lórí bẹ́ẹ̀ bàbá àtọmọ ẹ̀mọ̀ ìyẹn sàmọ́ àwọn ọmọ yóò kéèké ìyẹn mọ́ ni ọmọ wa ń ka al ọmọ ó ṣe kí ni nka alukur'an ẹ lọ wo ohun tó ọmọ náà fi ka alukur'an jọ náà kò lóhun mọ̀tàjì kò sí lóhun àdàbíyà kò sí lóhun zùmùrà ohun wọlọ́lọ́ ohun àwọn ará alárúbáwá ohun àwọn Saudi Arabia ohun tó sì lóhun àwọn àwọn náà gbé wọ àwùjọ wa yìí àwọn bàbá bẹ tán ara wa lókù amọ̀rú ohun tẹ̀lé ẹ̀yìn gan ní ẹ máa ń bára yín jà sí ẹ máa ń bára yín pé àwọn òye ohun bàbá kìíní kan ní ohun yìí tẹ́lómi bá lóhun ìvẹ́ǹtì ọ̀gọ́ ni wọ́n ìvẹ́ǹtì rẹ̀ ohun àlájì kìíní kan lọ ń lò so ní kálukú náà fi mọ̀ àwọn àlùsù náà ni pé bí wọ́n bá kí Al-Kùránì ní tiwọn wọn èé sábà lòun àdàbí àwọn èyí sábà lòun mọ̀lìkà kéèké haram o ìdí nìyẹn ti rá àwọn nínú súnà náà pé ohun làwọn mọ̀ lò ẹ máa lo àdàbíyà ẹ máa lo mọ̀lìkàdíyà bí ìbá ti pé àwọn tí mọ̀ ń jáná sí àyàn mọ̀ mọ̀lìkàdíyà lò dáadáa wọ́n bá lo mọ̀lìkàdíyà ní jẹ́jẹ́ ẹ̀ ń gbà tá a fi ṣe kínú tá a fi kí kí la fẹ́ mú ni pé gbogbo yín wọ́n wé ọ̀dì ọ̀dà ẹ̀ ní àwọn ẹ mọ̀ sí nǹkan jòkó sọ́dọ̀ àwọn alùsùn náà ìjọba fi tara wa lókù tá a bá fi tara wa lókù nísìnyí ẹ wá máa wọ ẹ máa kíyèsí kìíní kan ojú kálukú náà ti là etí kálukú náà sì ìrì kálukú náà sì ìfojú ara wọn rí ìyá nìkan bọ́ta ó dà pélé náà ni olórí ìjọ àwọn ajájá yìí náà ni wọ́n ló bọ́ tá ń dò ní pé ẹlẹ́kẹ́ kan ẹlẹ́kẹ́ wa gbéjà yíwó ni ẹyẹ múru tí ń náà wá àá tí máa ń fà ní federal government ni <laughs> ọmọdé àtúntàn ní ìmọ̀ ló ní ìtàǹgbọ́ o ìtàwọn èèyàn rí nu ó ní ìtàǹgbọ́ o abáwọ́ká àkànfẹ́ lọ bẹ̀rù ni tòun torí kí tẹ́yìn wá káàkiri báyìí náà lóṣù ní àmọ́ tẹ́yìn wá ọlọ́wọ́ sí ní jẹ́ rí ẹ̀ sàmìjàmá àmọ́ ènìyàn ò ní wọ́n lọ bẹ̀rù àwọn bàbá fẹ́ tẹ̀ra wa ló kù bàbá ní ẹjẹ́ àjọ ọmọ kọ́ àwọn ọmọ kéwọ́ ara wa jáde wà láì kálukú mọ́ tó wọ́n bàbá sì ní kó ní kálukú náà mọ́ jẹ́wọ́ ara rẹ̀ kálukú mọ́ tó wọ́n oníkálukú ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ fara yín balẹ̀ alùsùnàtì wàlùjàmà èyí tó wá kàn mí jù mí eléyìí mo kàn fàmí eléyìí fèsì díẹ̀ lórí ìgbẹ́wọ̀n àmì eléyìí kó máa jẹ́ ìtú àṣírí irọ́ rẹ̀ alábòsí ni ọ́ àwọn ọmọ tiẹ̀ kódà yìí ń sọ fún ọ débi pé àwọn míì tán rọra lẹ ọlé kí tó wọ́n lè fẹ́ gbàdé ń lọ lẹ́nu bí oṣù kan sísìn bóyá lẹ́nu táwọn ọmọ ń kọ wáyẹ́kì wọn kọ wáyẹ́kì ni <laughs> ọgbọ àfa àti ń kọ àwọn ọmọ ń pé òkò ló mébìrì information nǹkan àfa àwọn bóyá la sọ̀rọ̀ rí láyé ó ti ẹ̀kú bóyá a sọ̀rọ̀ rí láyé èmi nọ́mbẹ̀ nínú àlọ́wọ́ àmọ́ àwọn èèyàn tó ti mọ sí ìlọsọ́nù lájọ́ ọdún méjì pẹ̀wẹ́ tó ń sọ̀rọ̀ yìí o ìgbà tí kìíní wa ṣẹlẹ̀ lánàá mo wá gbé fóònù wa ń pè àwọn ẹni náà ah, ẹ sọ̀rọ̀ báyìí báyìí kìí ṣe bẹ́ẹ̀ kọ́ lórí mọ́ ni ìgbà tí wọ́n ti wá júwe fún mi ọdún wa ní àá ah, ah, ṣé ẹ̀ mọ́lé kí ó dáfà àwọn gan ti kí ó ní àfáà ta ní kó àwọn ọmọ rẹ̀ yìí ilé kí ó wọn bá dárúkọ mọ̀tọ́rọ́sá tó Usman ibn Affan a lámùkòkò wọn níbẹ̀ ni a èmi sì ti ń bẹ́ẹ̀ mo kọ́yàn ń bẹ́ẹ̀ ó kúrò ní pé ilé kí ó dà sí wí ilé kí ó àwọn alùsùn náà pàràkù mùdírù lè gbé wá lùsùn náà fọdí láti Sheikh Tajudeen Usman àwọn àbá àtúkọ̀ ẹ̀yàn bẹ́ẹ̀ kí ni wọ́n àwọn alùsùn ọmọ bá àbá àtúkọ̀ ẹ̀yàn bẹ́ẹ̀ káwọn àwọn ọdún àwọn Sheikh Abdurrauf Bello Sheikh Said Hamza Ustaz Abulu Baba àti gbogbo àwọn èèyàn báwọn àwọn tán kọ́yàn tí ó ń bẹ̀rù alùsáàdì bọ̀sùwòdà alágbàlá èmi náà sì ṣe ń bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ gbà nígbà náà báyìí àmà lẹ́ni àsìkò oúnjẹ ọ̀dọ̀ níbi tí ti tíṣì láàárọ̀ ọ̀dọ̀ níbi tí ti tíṣì rọ̀lẹ́ ọ̀dọ̀ níbi tí ti wá tíṣì láàárọ̀ alẹ́ mi wá máa ń wá bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀sùn máa dòdò àfà mo wá ń bẹ̀rù pé ẹ sú ọ̀pẹ bẹ́ẹ̀ bọ́dá ah, ó yẹ kí wá ń bẹ́ẹ̀ wa ni a ah, ó dàbí pẹ́yìn ti kú mbẹ́ káfà yẹn tó dé ó dàbí pẹ́yìn ti kú mbẹ́ títí ni káfà yẹn tó wá sí u mbẹ́ bóyá bẹ́ẹ̀ náà tí a ké tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni ìmẹ̀ gba wọn kó ti àwọn tí wọ́n tún bá bá wọn dáadáa wá já wọn tó ṣe pé àwọn ti ń bẹ́ kéwú nígbà tí wọn ti fi mbẹ́ nígbà dárúkọ afá kan afá abdulrahman wọn àpò ah, mọ afá wọn hàn àwọn mẹni òní dáadáa tó bá yẹ pé irú àwọn èèyàn báyìí ẹni yí ẹni tí ó dúró dáadáa di tún náà nù wọn níbẹ̀ ni ah irú ẹni tá ní ọmọ yìí ń kọ́ ọmọ lọ́dọ̀ rẹ̀ nídìí irú sáàdùwà sáàdùwà sáàdùwà òde àwọn yìí mọ̀mọ̀ gba súnà súnà lọ́wọ́gbọ́ súnà má jẹ́ pọ̀ àwọn tó ṣe àwọn yìí ń jẹ́ ọlọ́lá mọ́ tọ́ mọ́ ń bá òyìn fa ń gbà mí ẹ̀fẹ́ ni ajé wọn bá òyìn fa yóò yẹ kẹ́ ṣe kí ni ẹ̀yẹ kẹ́ ṣe sùúrù níbi táwọn yìí ń yẹn dúdé wọ́n ti wà ní ìdòkó kan níbi táwọn kan ti tẹ́gẹ́ mi ìta sọ yìí gan táwọn yìí tún sọ̀rọ̀ tẹ̀lé pé àbáwò èèyàn kàwú rẹ̀ tó lóun bá wí gan kò ṣe ní kàwú gan dáadáa àwọn yìí tún gbà pé èèyàn ṣe ní kàwú dáadáa kó wáyé pẹ̀lú àwọn yìí lọ wá lẹ́lẹ̀ kọ́ ọmọ yìí lọ́dọ̀ wọn yóò sì wọlé wá pa fáwọn yẹn ẹ máa bọ́ ta ẹ wá ń dọ́gbọ́n ẹ wá àpòjútẹ̀ ọ̀rọ̀ kùránì kan sọ ìbọ̀ wábẹ́ o nítorí tó tì wọ́n lọ́bẹ̀ ní ìbọ̀ wábẹ́ ní insha Allah ní tó tì wọ́n lọ́bẹ̀ tó tì wọ́n tó fi wà fọ́ọ̀lù láti jẹ́ kó ní súnà náà ń fẹ́ kó máa kọ́ àwọn ọmọ wọn kí ó in fact tán bá dálé ìwé lẹ̀ ní ṣogbúrú àwọn ọmọ wọn rẹ̀ yẹn bá dálé ìwé lẹ̀ wọ́n máa ń wá kó ní súnà wá báwọn ẹ̀ẹ́dì sún àwọn wọ́n máa bá láwọn fẹ́ gbé gbogbo wọn náà ti wà fọ́ọ̀dà tí máa gbé tàṣídùlù kùránù wọnú ilé ìwé tá ń bẹ̀rẹ̀ rẹ̀ láwùjọ wà nílẹ̀ Yorùbá yìí ẹ̀dá pẹ̀já tá ń bẹ̀rẹ̀ rẹ̀ àwọn oníṣúná náà bẹ̀rẹ̀ rẹ̀ náà bẹ̀rẹ̀ pé tọ́wọ́ bá ti ń kàwé ẹmọ́jẹ́ kọmọ ha Qur'an gbogbo yìí lẹ́yìn náà ti ṣe bẹ́ẹ̀ àmà àrígbówó lẹ́yìn ti yín òun náà ni ò jẹ́ kó lókò ni ò jẹ́ kó nítumọ̀ wọn ni ò jọ nítumọ̀ lórí tó mú wọn dé bẹ́ẹ̀ nù ẹ dákun orú àwọn tán wá tó báyìí ẹ wá gba gbogbo orú wọn ọ wá gbà wọn sọ́dọ̀ àwọn àgbọn kó àwọn ọmọ ìwọ wá bọ́ta ìwọ ẹ tí ń lọlẹ kan ìwọ àti gbogbo yìí èyí fẹ́ máa jàǹfààní àwọn oníṣúná ẹtí mọ̀ pọ́dọ̀ wọn ní kíní ìwà ẹ̀yin ò wá fẹ́ jẹ́ káwọn ẹlòmíì kan jàǹfààní ó sì bẹ̀rù ọlọ́run ó sì bẹ̀rù ọlọ́run ẹ máa wá àwọn ní súnà káàkiri pé àwọn náà gbà tí kò lẹ̀ fóru kíní yìí ìwọ náà mọ̀ pé irú kí ó ti ń bẹ lọ́dọ̀ àwọn èèyàn ti yé kéwú kẹ́kọ̀ọ́ dá gbogbo ẹ̀kọ́ ni wọ́n bá kọ́ àwọn ọmọ lọ yìí ọdún márùn-ún ariwo alẹ́ bá tá tá àwọn ọmọ máa pariwo ní ìtọ́nà wọn nìkan

oníjàmbá ni wọ́n ẹni bá lóní súnà lọ́rẹ̀ yóò mọ̀ pé ń pa ọ̀daràn ni wọ́n níbi tó ti pààyàn wọn bá léyàn ọ̀daràn ẹja ń kóra wa jáde nínú àti yín ń ká orí èèyàn mọ́ lọ́wọ́ nílẹ̀ Yorùbá yìí kan ní orí èèyàn tó gèrè ìmọ̀lẹ́ ti rí kan ní wọ́n ká ti dá àbá abẹ́ obìnrin àmọ́ sọ ní ti wà ní malawisu wà nípa ìjọba ọlọ́run àwa ń wo kíni <laughs> àwọ̀ yìí pẹ̀lú ògbó lọ́dọ̀ ọlọ́run àmọ̀pọ̀lọ́ ó sì débi tó lápẹ̀rẹ̀ èmi sì ti bá wọn yóò náà mo bá wọn sọ̀rọ̀ kẹ́dá fún un iṣẹ́ ìdí ẹ̀kọ́ tó wá bẹ̀ wọ́n ní ìṣèjú tó wá dìgbẹ́ wa ní gbogbo òtún lọ́mọ́ o torí àgbẹ́jọ́ ka ìkan ilẹ̀ Yorùbá yìí náà àbí gbogbo ògbọ́ ni ń dọ̀rọ̀ débi kan ìjọ tó lóun ó bẹ tó lóun ó bẹ tí a nígbà tí a <laughs> bá bínú tán àwọn ni ah ah sọ́rí tí máa ilé iṣẹ́ ìpè fọ́lú ilẹ̀ yìí ó sì gbọ́n sọ́mọ́ kájẹ̀ tí wá ṣe fún jọ́nà kan ti gbọ́n sọ́mọ́ ìjọ́nà gbogbo ní mọ́ tẹ́lẹ̀ ni wọ́rọ̀ bí àlọ́jọ́ máa gbọ́n àmọ́ gbé sí ìṣòro ní mahamadu kan mahamadu ìsìláhà tó kàn níbi ẹgbẹ́ àwọn oṣù bí ọmọ tàbí àtọ́rọ̀ ọ̀rọ̀ ah ìbẹ̀rẹ̀ sọ yìí ọmọ ìyàjọ́ ẹ̀rùn àwọn ká ní ìrújọ́ náà kan bá ti sọ̀rọ̀ ọ̀rọ̀ méjì wọ́n <laughs> ti gbọ́ sọ́mọ̀ bóyá àwọn <laughs> yóò níbi àwà lẹ́nu ìjọba mùsùlùmí ọlọ́mọdé àti àmì ẹnì kọ̀ọ̀kan wọn. Ah, allocation tí mo wá the clarification ó ní tó sọ ń pa àwọn alùsùn náà wò kakura ni ó ti pẹ́ títí mo ń sọ̀rọ̀ ẹ̀ kó ti sọ pé Buhari kì ni wọ́n sọ̀rọ̀ Buhari náà máa ń kà ó nígbàgbìn kan náà máa ń kà ó eléyìí náà ní tó ní ẹ ẹ̀rá sọ̀rọ̀ ta sọ̀rọ̀ báyìí wọ́n mọ̀ ní àdìsí sọ pé wọ́n àní sọ pé Kùránì sọ pé ilé eléyìí náà ó ní wòye ka Kùránì o ọ̀tá kura ni wọ́n kíní kan kíní kan òpùrọ̀ nìyí sẹ́ẹ̀lì jàmáà mùsùlùmí láyé lónìí alukur'ani nílẹ̀ yorùbá yìí àwọn tí ń gbé alukur'ani lárugẹ jù nílẹ̀ yorùbá lọ́wọ́lọ́wọ́ yìí o ó lè dọ̀la kẹ́yìn oníṣubí náà padà mọ́ sí làákà ìlọ́bẹ̀ o torí mi nípa àwọn kan ti ń sọ jínú yín àti ní àwọn míì oníṣubí ní sọ pé àwọn ti lajú síbi kéwú sámú tá a ti rí wọn pé a àwọn eléyìí gbọdọ̀ a ṣe ẹ nínú wọn tí wọ́n sọ̀rọ̀ ń gbọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ kàfárò sí kàfárò ni ẹnì kẹ́ẹ̀bẹ̀ sọ pálùsùn náà ní sọ̀rọ̀ tán yẹn yẹn torí àwọn náà mọ ká kóòtù àwọn àlùfáà tí wọ́n ti lọ ọ̀rọ̀ tó wá sọ yìí wàláyà àá babalá irọ́ ni ẹjẹ́ ń gbé tòsí bí ẹ̀yà alùsùn náà àbí wọ̀tọ̀ bá já alùsùn náà kan dákun má tó dá wàhálà kan tí mi lọ́rùn bí ọ̀rọ̀ tí mo fẹ́ wí níṣẹ́ o tí ìbá dákọ̀ àfa àti ẹ èyí tó wàá sọ pé kò dákọ̀ àfa àti wa o àwọn ilé kí ó tọ́lọ̀ bá kàn ní mo rí bí iná tí onígíní o mo fẹ́ fi sọ̀rọ̀ báyìí níṣẹ́ tẹ gbọ́dọ̀ kan ti ṣẹlẹ̀ rí náà táwọn kan láfa kan báyìí àfáwọn bá bọ́ ta oríṣiríṣi aṣọra ẹni pé kí nìkan nìkan làwọn ń ṣiṣẹ́ gba àwọn afáàṣúná àà ah, ah, nínú ọ̀rọ̀ wọn ti júwèé pé irọ́ o àwọn afáàlẹ̀ Yorùbá tán dá sọ̀rọ̀ ní kíní àwọn là ń bá wí kí wọ́n mí mọ́tò á ní afáàyín kan náà mọ́ sí dáwọ́rọ̀ àṣọrọ̀ rẹ̀ afáàyín kan náà kọtíra àṣọrọ̀ rẹ̀ dákun mọ́ fi yóò dá nǹkan lẹ̀ èmi kàn fẹ́ tilẹ̀ ifá wọ́n lọ rí ṣe hafla fún alọ́rí ṣe hafla fáwọn ọmọ tí wọ́n ṣe alukur'ani kí náà ṣe ń pa alukur'ani kì í ṣe pé wọ́n kà ní wọ́n mọ̀ kàkọ́ wò kì í kí wọ́n gbà fún ọ pé alibati aha alibati aha lóńṣẹ́dá bàtí aná àná bá bàtí abá lábàlẹ́ṣẹ́dá bàtí alá bàálà tá bàtí ata lábàlẹ́ṣẹ́dá bàtí ata. àwọn ọjọ́ gbogbo ẹ̀jí ṣe ilẹ̀ Yorùbá tẹ̀ ń ṣe tẹ́lẹ̀ nu eléyìí àwọn wọ́n mọ̀ ọ́ ká ní títí ká wọ́n mọ̀ ọ́ pẹ̀lú tajwidi kéèyàn pé kí owó ti yẹ kó pè é wọ́n mọ̀ ọ́ pé wọ́n wá mú alukur'ani láti suratul fatiha tóbi dé suratul nas wọ́n ha sí agbárí àwọn ọmọ táwọn wí yìí àwọn ọmọ ọdún mọ́kànlá ọmọ thirteen years ọmọ fourteen years làwọn ọmọ táwọn wí yìí o gbogbo alukur'ani ti ń bẹ ní agbárí wọn nílé kéwò Darus Sunna l'Ákúrẹ́ mo bọ̀ à ń bẹ̀ lánàá lójú mi ni àwọn ọmọ yìí ìṣọmọ mẹ́rin o wọ́n yìí ìṣọmọ mẹ́fà wọ́n yìí ìṣọmọ mẹ́wàá o wọ́n yìí ìṣogún ọmọ o torí pé lẹ́yìn ìtàná tán ṣe wọ́n ṣe kejì láàárọ̀ yìí ṣe wọ́n bá parí tèmi lọ́sẹ̀ tó ń bọ̀ wọ́n ṣe níjọ́ ọ̀sẹ̀ tó ń bọ̀ sátọ̀dẹ̀ rẹ̀ àti sànńdẹ̀ rẹ̀ tọ̀ tí a máa fi bí ọ̀rọ̀ yìí nìkan ní tí mo الدكتور لقمان إدريس شيكوني حفظه الله تعالى ورعاه وسدد إلى الخير خطاب إن جاء من سوى لو èmi wá ń dọ́gbọ́n fẹ́ mọ mọ sí tẹ̀lẹ̀ níbẹ̀ náà ti wá ti ọ̀rọ̀ kan sí mi lébi pé àbá àwọn ọmọ òun gbogbo àwọn tẹ́wọ̀ ẹsẹ̀ sùn àwọn ọmọ òun wà wọ́n tó fi parí alùpùpù ààrẹ à ibẹ̀ mo ti wá jẹ́ ń béèrè pé àwọn ọmọ skul à ń ṣe wòlímọ̀ fún ni káàpé wòlímọ̀ tẹ́ ẹ̀ mọ́ pé yẹ́n kàn ṣe wòlímọ̀ sí àwọn ọmọ skul à ń ṣe kíní búlẹ̀ nìyí à tẹ́ ẹ̀ mọ̀ ni à èmi ò mọ wọ́n sì invite me as lecturer àwọn ọmọ ilé kí ó lè mí pé torí dárùsùn náà dárùsùn náà ilé kí ó ní àtàwọn ọmọ léèwé lọ parí alukur'an àwọn ọmọ tí mo pè ní ọmọ àwọn ọmọ léèwé wá ń sọ ètò tí ń bẹ ní sùn àwọn fún mi ìwọ́n tó máa rí òbá ti délẹ̀ máa kọ́ mọ́ lọ́wọ́ àwọn oríire tó àfẹ́kẹ́ ṣe rèé tàbí ní ẹmọ́ lọ sí olódọ̀ wọn wọ́n lọ mọ gbogbo ọmọ léèwé tàwọn ní dárùsùn náà gbogbo òwe tí ó bá ká ìjọ tó bá ti dé ss1 àwọn ti prógráàmù wọn débi pé ó gbọ́dọ̀ ti parí alukur'an gbọ́dọ̀ ní o ètò ní o èyí sọ̀rọ̀ pé àwọn kan lè parí àwọn kan yìí ipò ọmọ kan wọ ss1 lọ́dọ̀ wọn ìjásípọ̀ ọmọ ní ti parí gbogbo alukoran ọ̀sẹ̀ ń parọ́ pé wọ́n yìí kí alukoran àbáwọn àwọn alùsùn náà wàlùdàmá tọ́ba bí yorùbá àwọn yóò lẹ́yìn tànà ni oyin tọ́jú mi jẹ́jẹ̀ ní lánàá mo mú àwọn èyí tí ìsọ àwọn èyí tí mo ti wá mọ̀ nílẹ̀ tẹ́lẹ̀ o èyí tí ìsọ kílẹ̀ tó ti lè kí wáyà yìí kílẹ̀ tó tá ń bá lọ kílẹ̀ tá ń bá bọ̀ mú làwọn náà lọ fìtìyà yín lẹ́ o mo gbé láti ibi tí mo ti kúrò lánàá ibi tí mo ti kúrò tí mo fi ń gbọ́ fídíò rẹ̀ alánilẹ́yìn yìí o ẹni tó wá ní àdìsí ni kí wọ́n máa ń tó wọ́n buhari ṣùgbẹ́ bukari náà máa ń kà ẹ wá lọ sí dárù súnà pé àwọn ọmọ wọn mélòó náà ti parí sọ ibùkárí méjì kìí ṣe pé kò wù wọn kan parí ẹ̀ mọ́sí bí wọ́n kó ìlú àbùkárí bẹ́ẹ̀ ní ṣe o àmọ́ àlùkùránì náà na gbọ́lá fún dúkíní lọ ilé tí ó súnà tí wọ́n ti bá wọn débi àwọn ọmọ wa ti parí àlùkùránì kan mọ́ àbùkárí nílẹ̀ Yorùbá yìí ó sì ló ń kà kí pọ̀ but nílẹ̀ Yorùbá yìí ó kéré nínú lékéwò ní súnà kan tí àdìbà kan mọ́jútó àlùkùránì ó kéré ó kéré tí ẹ̀kọ́ ẹ̀ gbọ́dọ̀ rí ni kí wọ́n sàmójútó wọn kàn ká kí ó sì ń tẹnumọ́ bú ọ kí é sì ń tẹ́yìn mọ́ ń kọ́ ọmọ wẹ́ ẹ̀rẹ́jọ tẹ́ mọ́ pariwo alif ọmọ ọmọ wà ń lékè ọdún mẹ́rin alif alif nìkan ní wọn pariwo ọdún mẹ́ta lọ́wọ́ tí mo kọ́kọ́ ìdákù sílẹ̀ ṣe ẹ̀ ń wé ìtàsíkò ọmọ ọlọ́mọ ni ẹ̀ ń wé ìtàsíkò wọn mọ́nàká ìkásò lọ́rọ̀ ọ̀gbìn àwọn oníṣún náà bóòlù ọmọ ṣe máa lọ léèwé táwọn iléèwé ọmọ nìkan kindergarten one kindergarten two nursery one nursery two basic one basic two kí ló dáyọ̀ ní kéwú náà lé nírú ẹ̀ ọdún márùn-ún ọmọ lè wá wà ní alif alif náà ló wà àwọn yóò tún wá fọmọ tún yín lọ́wọ́ láti ọdún méjì tọmọ tí ń sọ̀rọ̀ ọdún mẹ́ta tọmọ tí ń sọ̀rọ̀ ọmọ wa wà lè kí oyin yóò máa pọ́ ọmọ ọdún méje mẹ́ kèkú ò níbi kọ́ ìdátù ẹ̀yìn lẹ́ni gbogbo rú nǹkan àmọ́ ní súnà ìjọ tọwọ́ bá ti dé báyìí èyí tí wọ́n kọ́kọ́ ti bẹ̀rẹ̀ fún ọ̀rọ̀ alukur'an tẹ́ ń padà pé wọn mójútó ọ̀rọ̀ kí làpéjọ mọ́ ọ̀rọ̀ Al-Qur'an ọ̀rọ̀ ti gbà ìmíjẹ̀ ìdádúgbò yìí ọ̀rọ̀ tó kọwà iná bí ẹ̀ ńgbà mú dádúgbò yìí a wá bẹ̀rẹ̀ lè kéwú bá ti wá bẹ̀rẹ̀ náà nù ọ̀rọ̀ Al-Qur'an náà ni nígbà táwọn àwọn táwọn wí náà ni o nígbà tí ó mọ̀ lọ criticize wa lọ́dọ̀ àwọn èèyàn ìwọ̀n kojúbọlé àwọn òbí ládùúgbò ẹ mọ̀ mọ̀ yín lọ sọ́dọ̀ wọn wọn á ní kí ló dé Ah, ẹ̀rí àkọ́sórí nìkan náà ń kọ́ àwọn ọmọ yóò ní mọ bẹ́ tí ń ka nǹkan ẹ dákun kí náà ń kọ́sórí ń jọ náà alukur'an alukur'an níwàá ètò sínú ọmọdún méjì ọmọdún mẹ́ta àwọn ẹ̀kọ́kọ́ gbajú kọ́kọ́ hàn kan sórí lọ́nà ẹ̀yìn ẹlọ́gbọ̀ àwọn oníwèé tó ń bá wà ní àwọn kílẹ̀ ń pè baby class kí náà máa ń ṣe fún wọn mẹ́ orin wọ́n kàn máa ka orin tí wọ́n létí náà ni wọ́n kàn máa ha sórí wọ́n kàn máa ha sórí lásán náà ni ìdáwọn ni máa ní kọmọ ha orin sórí kọmọ ha kíni sórí alukur'an ìjọba mọ́ bá ètò tí wá ní ó bá bẹ̀rẹ̀ kìrọ́ à kátó láàárọ̀ oṣù mẹ́fà ọdún kan ó gbọ́dọ̀ ti máa alukur'an ó ti criticize gbogbo lékè wo ní súnà bó ti wá rí nù gbogbo lékè wo ní súnà bó ṣe kí n jàmá bó ti wá rí nù àkúrẹ́ wá tọwárí tó lè ké wọn à bó lọ́ ṣe parí sánáwì tọ́ ní hàù dídí alukoro á ní sórí ní dáàbòsùn náà nítọ́jẹ́ ń gbọ́ lánàá àwọn adún sọ e, ètò míì tó fẹ́ wọlé fáwọn ọmọ skúl tó kò bìtà ọmọ skúl pé àwọn tí wá bètò kan léèzì pítọ̀ tọ́mọ bá wá parí secondary school náà kó tó lóun ó lọ wọ yunifásitì ó gbọ́dọ̀ tó parí tànàwíyà wọ́n gbà pé ńgbàtúgbà ló ń parí secondary school marhala ìdàbíyà ó ti wà lára ẹ̀ kó kàn parí tànàwí àdínlá ní ọdún mélòó kan ó parí yóò jẹ́ pọ́mọ ó ti hálù kùránì kágbárí ó ti parí marhala tànàwíyà yóò lọ́kù kó máa lé kó máa lọ jámẹ́ àná àwọn oríire yìí lọ́mọ̀ pé ń bẹ́ ń lé àwọn oníṣún náà àwọn afẹ́ dọ́gbọ́n lé àwọn ẹ̀kọ́ mẹ́ ẹ lábẹ́ markaz ahli sunnati wal jamaa ní nàìjíríà ní ìwó òṣogbo lábẹ́ àsíá fadilatu dr fadil abiola nurudin al-imam jẹ́kọ́kọ́ la programu kọ́kọ́ ń bẹ́ẹ̀ ọ̀tọ̀ nílé kéwú sangiliti ilé kéwú lápé ilé kéwú sangiliti èyàn ni ahli sunnah wal jamaa ní máa tó jẹ́ lè kéwú sangiliti mo ti mọ̀ nísìnyí kìí sọdún ní kìí sọdún méjì ètò ọbẹ̀ náà ti pé bẹ́yìn ó bá parí ní máa dùn báyìí nísìnyí náà ó gbọ́dọ̀ ti parí odidi alukur'an yóò sì parí ẹ̀mọ́ tí mọ́sánàwíyá yóò há sórí parí tàà sọ̀rọ̀ ikú mọ́ kàkọ́ yóò ṣe kí ni yóò há sí agbárí tọ̀ bẹ́ẹ̀ bá wá kú òun bẹ́ẹ̀ wọ́n tún wá ní barnamiju kan lọ́tọ̀ lábẹ́ mahad barnamiju hufazil mahad iṣẹ́ tó ń ṣe ń bẹ́ ò kọjá alukur'ani nìkan sangiliti kí la pẹ́jọ mọ́ alukur'ani nìkan sangiliti ma ha sójú nìkan barnamiju kí la pẹ́ yóò hufazil almahad ọdún kan ni wọ́n fi ṣe ṣé mo gbà àtọ̀tún yìí ń bọ̀ wá bí titi barnamiju ẹ̀dá lamẹ́lì rádìó seven months sabat ashur ṣẹ́wọ́n wá gbé barnamiju míì kalẹ̀ sóṣogbo èyí ò ní barnamiju i'dad ulama al-ghadi èyí ò ní pé a fẹ́ pìpìà irú àwọn wo ló yẹ kán já àfá lọ́la wa bóò làwọn àfá ọ̀la ó ti rí ẹja pìpìà àwọn kalẹ̀ látẹ̀gbẹ̀ ọdún kan ló fi ṣe program ọdún kan first six months bẹ́ẹ̀ kò sí nǹkan tó ọmọ tó bá rí bí wọ bẹ̀ fẹ́ rán ó fẹ́ lọ ha gbogbo tó ń pè ní Al-Qur'ani ó fẹ́ ṣe kí ni ó fẹ́ ha sórí tẹ́bí táwọn tètò ń dé ẹ̀ẹ́n mami ò fún mi lóúnjẹ ńlé ni ò jẹ́ rí bí ṣe kò sọ̀rọ̀ mami ò fún ẹ lóúnjẹ ńlé oúnjẹ tó jẹ ètì mẹ́mí aṣọ tó wọ̀ ètì ibi tó sùn ìbẹ̀ lọ́dọ̀ wa bẹ́ẹ̀ bí wo lọ́ fi sùn àjogún ọ̀fọ́ mo kí lọ ní bùkátà sí tí ọ̀rọ̀ kí ẹ ò bá sì ti bùkátà sí mo fẹ́ jẹun tí ò sí mo fẹ́ mu ọmọ tí sì ń bẹ lábẹ́kẹ̀ níyàwó kèbí mẹ́láwó kí ni yóò máa rò tẹ́kọ̀ nídìí kankan rò mọ́ ìdí ni ọpọlọ yẹn máa rí bí free wọ́n wá da alukur'ani sagbari lóṣù mélòó alukur'ani sangilisi tọrọ ní wọ́n ká kur'ani àwọn alùsùnà àlùjàmá èmi ò bá alùsùnà tọ́bẹ̀ sọ ẹni local government tọ́ bá mọ̀ páwọn oníṣúná wà ń bẹ eré tí wọ́n mọ̀ sáré bò láti fi lé kí alukur'ani lọ́lẹ̀ àwọn táwọn bá sì rí ibi lọ́lẹ̀ wọ́n mọ̀ sun ẹkún ni

kákan lẹ́tẹ̀ ká mọ̀ṣẹ̀ débẹ̀ ni ó tán abájú bẹ̀rẹ̀ débẹ̀ wọ́n ṣe kí ni wọ́n kọrú ẹ̀ lẹ́tọ̀ sí jù wá lọ ẹ̀kàn lé ní àwọn opportunity ó tán àwọn àpò ògiri ti bọ́ ògiri nu ògiri lásán nu ògiri wọ́ọ̀lù àníkílẹ̀ ṣe ń bẹ̀ gbogbo orú àwọn bàrọ́ mi jù báyìí ọmọ mélòó ní ń parí sáfẹ́wì ní gbogbo lékè òun ká sọ gbogbo ẹ̀ mélòó ní Al-Qur'an ká gbé lékè òun lẹ́yìn báyìí jáde mélòó lẹ́ni tí wọ́n máa sọ pé al ni al ni máa àfáà ti pọ̀ sílẹ̀ yorùbá àfáà tí mo mọ̀ sí kálukú máa ń gbèjì fún pé é gbogbo àlùkùránì ń bẹ lágbárí rẹ̀ ó náà nàlá àjọ ìdọ̀rọ̀gbẹ̀ ní ìyàbò tó ẹ̀wọ̀n láyé yọ̀ wọ́n pé àlùkùránì ń bẹ lágbárí wọn àwọn lẹ́jì pé ó ní bẹ́ẹ̀ mọ́fà àlùkùránì náà sílò tó sọ́gbọ̀gbẹ̀ yìí tó kù kí ni kí ni àlùkùránì ẹ̀ àmọ́ sí lọ́bẹ̀ẹ́ àmọ́ ìdájú dájú máa lù kùrọ̀ ánì ìbòlà ọmọ tí ma ha mùkọ́rọ̀rù lè kéwú lẹ́mọ́ gbé sí wọn lórí mùkọ́rọ̀rù lẹ́m ilé tí ó tó wáyé tó síjọ́sì lẹ́nu mùkọ́rọ̀rù náà máa hátágbá ní èyí táwọn oníṣun fi ha alùkùrọ̀ ánì títí ni mùkọ́rọ̀rù tẹ́ ha ọ̀rọ̀ àfa àkànní kan máa kọ́là ṣe o <laughs> ẹ̀dàkùn èèyàn ha kọ́là ṣe òṣàgbáre ẹ̀dàkùn bó ni ó di ilé <laughs> ọmọ kí ni ó máa produce àwọn tẹ̀ máa hátágbá nínú ọlọ́run kó tí wọ́n ní kọ̀ọ̀kan wá ṣe o àwọn àlùfáà wa tí wọ́n ti lọ àtàbùkù wọn bí wọ́n fi ètò ìzùlù kùránì lọ́lẹ̀ dáadáa àwa gbà pé níbi wọ́n lè bá ṣẹ̀yẹ̀ dènà bàdé tọ́ àwọn onísúnà wá dénú àwọn tí wá fi ẹjẹ́kọ́ mọ́mọ́ hálù kùránì kúnnú kìí ṣe pé iṣẹ́ tó wá gbìyànjú lé lórí tó ẹ bá wọn náà tà bẹ́ẹ̀ kí wọ́n kan tó wá bọ́ọ̀tà kọ̀ọ̀kan wọn lánú ẹ̀yìn ẹ̀sìn kan nígbà náà ẹ̀dí wọn kàlùkùránì ọ̀tà kan ni wọn wàhálì sí ni wọn

ìrọ́sì wo lè wá ń pa fáwọn èèyàn ìrọ́sì wo lè wá ń pa ẹ̀yin náà mú ọbí fún nǹkan wà àti ẹ máa sọ mí ní kó má dàbí àmọ́ àwọn tí wọ́n máa ń wá lẹ́yìn inú yìí aláì ọ̀rọ̀ kọ̀rọ̀ ní àti ogúnrọ̀ àwọn tó bá fọ́ọ̀lù sínú kò báyìí kọ́ dáhùn kọ́ wọn bínú ẹ̀dákùnbó ilẹ̀ tí ń fi kíní yẹn júwe rẹ̀ fún wa àmọ́ àwọn tí ó

ọmọdún mẹ́ta mẹ́ta ọdún bá wọn ibi kí náà wà ibi Qur'an ẹnì kan mọ́mọ́ lẹ́bẹ̀ẹ́ wá dé ọlẹ́sà wá fẹ́ sàlẹ̀ ìwúra ah ṣáàlù táwọn ènìyàn lágbára ọkùnrin kí ló dé ah igi ìsára náà fi mùrọ́jà wọ́n <laughs> ní igi ìsára ṣe mùrọ́jà báwọn ah ó ní wọ́n wá kó igi ìsára kalẹ̀ fáwọn ọmọ báyìí ó yóò máa ka ayé àwọn tó bá ti kà á inna Allaha wa malaikatahu yusalluna ala nabi ya ayyuhal ladhina amanu sallu alayhi wa sallimu taslima yóò gbèsè àdàkà ẹ̀rí wọn. inna Allaha wa malaikatahu yusalluna ala nabi ya yóò bá ti kà ó sì kiri ìgbésẹ̀ àdàkà yóò lò ó lè jáde tí táǹtì ló ti kà sébẹ̀ ìdájọ́ ẹ̀gbọ́n àwọn tó ń bẹ̀lẹ̀ dẹ́nà mẹ́wàá tó ń sálọ̀ tọ́lá àwọn wá ṣe tó lébi pé àwọn obìnrin àwọn ìyàwó lé àwọn gbogbo wọn kùránì ní kùránì ni àwọn àlùfáà kan bẹ́ẹ̀ ṣá sí ogun alamọ ìmọ̀ sábà lọ́dẹ ṣe dáwọ́rọ̀ mbẹ́ Dr. idris abubakar hamidullah wara àwọn náà ń sọ fún mi lọ́dún kẹgbìyànjú àwọn ará ẹ̀dẹ́ àwọn àfa abẹ láwọn àfa dàkàdàkà láwọn àfa súnà ni o àwọn agbébàrún náà mìjù kan kalẹ̀ ń pọ̀ ọ̀rọ̀ alukur'ani pọ̀rọ̀ ìmọ̀lùkẹ́rọ̀ àti àwọn àfa wa rìlíìsì àwọn ìyàwó wọn láti inú Ramadan ìjọ náà iṣẹ́ tó wáyẹ kán ṣe wọn wádìí ṣe parí ọdún fi wá dé ǹjẹ́ ẹjẹ́ mọ̀ pé àwọn kan ti ń gbọ̀ràn dé báyìí ẹ̀yà mọ́ sọdún bẹ̀ náà ni o wọ́n sọdún bẹ̀ kí náà lọ́rẹ́ kọ́ alukur'an alukur'an tó bá ń sọ̀rọ̀ ń pa alukur'an gbàgbé lọ́wọ́ báyìí ọ̀rẹ́ ìyẹn sọ pé lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn oníṣúná náà ti ṣiṣẹ́ rẹ̀ ẹ̀yìn ìṣẹ̀lẹ̀ ni a ti rà pé òkè rà tẹ́yìn náà ti sọjí àwọn tá ta nínú yín àwọn táwọn náà fara kó nǹkan lọ́dọ̀ onísúnà náà ẹ̀dẹ̀nu sọwárí ń oríṣiríṣi àwọn wákà fanná náà ọ̀tọ̀ lọ́kàn hákùrán nípọ̀ hákùrán ọ̀tọ̀ wá ní a lè fi kí àlùkùránì ní ó jẹ́ tó ń lọ bí àwọn ọ wà rí pé eléyìí inú kìrá mẹ́wàá ní ó ti á kìrá mẹ́ta eléyìí ó ti á kìrá méjì eléyìí gbogbo kìrá mẹ́wẹ̀wá ló ṣe kíni ní bẹ̀ lọ́dọ̀ rẹ̀ wọ́n sì àwọn tó di àṣà ha nípa alukur'ani sẹ́wárí gbogbo tí wọ́n láwọn náà ń ṣe lórí ọ̀rọ̀ alukur'ani yìí bẹ́ẹ̀ bá bá ó bẹ́ẹ̀ wọ́n ń gbìyànjú náà àmọ́ kò tí tó wọ́n ń gbìyànjú ni so ìgbìyànjú wọn lórí àlùkùránì ó ti yọ gẹ́ẹ́ ju ìgbìyànjú wọn lórí ọ̀rọ̀ hadith lọ ẹ̀rí pé lẹ́yìn kan náà ti máa fẹ́ bú wọn pé ẹran mọ́lúkà ẹran mọ́lúkà ní ìdí lókà ní ìdíkọ́ ní kálukú yìí ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìlú wo láti kúrò nídìí ẹ̀dẹ̀ àbí tó lọ ṣáàkí tó lọ bó gbogbo lọ kí ni túnmọ̀ èyàn adígbèdè sáwọn tó yí wọ́n máa ń jẹ́ lọ́gbù yẹn ok ẹ̀yìn náà wá sí ká náà rí kó wá pọ̀ ju mo diẹ lọ náà ah, ìbágan burú náà ní gbogbo sáàsì kò lé tó 200 láyé àbí 200 lè mọ́ bẹ ní 200 ní wà ní tó bá lẹ́sà 100 ní ẹ̀lẹ́ kára wọn àwọn bẹ̀rẹ̀ la fẹ́ kànú èyàn adígbèdè bí yóò bá jùmọ̀ wí èyí ṣe ìtọ́ máa fi nákùdù mi bí èyàn adígbèdè èyí ṣe sọ yóò ní èyàn adígbèdè lórí tí wọ́n ní ẹ̀yìn adípèlé ẹ̀hún lálàyé nú kò ṣe é jẹ́ alókan pẹ̀lú yìí o tó bá aláyé fún àwọn lálàyé ju alókèsèlè ẹ̀yìn adípèlé adílé wọn lábẹ́ ká nú gbẹ̀jọ́ ní túnú nídìí ọ̀rọ̀ tó ní alukur'an ẹ wá lọ̀ lọ́ni ẹ bá kó saki ẹ lọ sí ìjọba ẹ lọ lọ́ni. Idris Abdulkarim tí ìmọ̀ gbàgbọ́ tó kọ́ náà àbí Abdulkarim Idris. ها؟ لا في يا شيخ إدريس عبد لما أخطئ tí àwọn Abu Hafs ṣe parí pẹ̀lú wọn just of recent nígbà gbàgbé mo ṣáàrí kí ní olórí social media ìmọ̀ ó wá tó dín dárúkọ yìí àwọn tí mi ìmọ̀ ló pọ̀ o wọ́n ti bá dẹ́dẹ́ nísìnyí ìmọ̀ ní ẹbí wọ̀ lọ́lẹ́dẹ́ pọ̀ mú dáhùn káwọn ọmọọṣẹ́ yẹn wá sí kéde wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́ máa ti rí ká tó polówó àwọn èèyàn àwọn tí mo rò pé mo mọ̀ dáadáa Dr. Fadil ọmọ pé ọ̀sán mọ̀ fáwọn yìí àwọn àfáà ti wá náà bàbá wa ni Dr lọ́pàá ti tẹ̀lé ọ̀tá àwọn ọ̀gá àwọn bàbá àwọn àfáà àwọn ọmọ àwọn yìí sọ́dí kí ọdún ti wá lọ bẹ́ẹ̀ wá lè kó bí náà bẹ́ẹ̀ ni kí ni jọmọ́ ìkó mi bọ́ àmọ́ sọ wọn pé kó ìgbésí ayé wa lè kó ìgbésí ayé gbẹdẹmukẹ́ ti pọ̀ bọ́mọ̀ èkó bá lóun hálù kùránì náà yóò ni onílé bára gbolẹ̀ tán yányán amáwọn ẹ̀rí kìíní òun sí ilé ẹ ìwé tọ́bá oníṣúná ló ní

ó mọ̀ ojú àbùkọ́lúwà ní jáhàdú bí ha wà tẹ̀kọ̀ náà ti ha ń fúsọ̀ wọ́n ń takò kí ní gbangba a mọ́ ní ẹ̀mí wọn wọ́n mọ̀ sí àtúntà ah, àti takò yí àwọn ẹni ilẹ̀ jòkó kí ní ìlú ni nídìí àlùkò a ẹ̀ máa ń ṣàbùsí iṣẹ́ wọn ni àwọn náà ní báyìí à ń jọ wo ni kí má dakọ̀ àbáwọn àwọn yìí la mọ̀ pé òkè àwọn eléyìí ti fẹ́ gbé another shape wá fún ọ̀rọ̀ sufi tẹ́lẹ̀ǹsì àwọn yìí ń fẹ́ gbé kí wọlé wọ́n fẹ́ ṣe kí ni jama wọ́n fẹ́ gbé kí wọlé àbáyẹn wa mú àbáwọn ló dá sọ̀rọ̀ kàfàrọ̀ wọ́n á mú ọmọbìnrin kan sẹ́gbẹ̀ẹ́jọ́ kan ní kó mọ ka Al-Qur'ani ohun olóbìká olóhùn mọ̀ríkà yìí kò àdàbí ohun olóńdò ohun táwọn onísúnà ti já lùkọ̀rá ní ìwọ̀lẹ̀ yorùbá láti mọ sọ́lọ́run àlóhùn gangan ní súnà gbọ́yé o kí wọ́n bí wọ́n tún wá lọ bẹ̀rún gbọ́dún wọn ah, ni ah ṣe kí ní kan tó wọ́n ń lò ṣe wọ́n bá mi sọ̀rọ̀ sálúṣúnà ní sálúṣúnà ní o àmọ́ ìdájẹ́ wọlé àwọn olámọ̀ tó gbé kí ní ìwọlẹ̀ yorùbá yìí àwọn oníṣúnà ni tó yíò wùlẹ̀ máa pa fáwọn èèyàn abẹ́lẹ́ ọ̀bọ̀lá subhanahu wa ta'ala ọlọ́mọṣà gbọ́nìkọ̀ọ̀kan wa túbọ̀ mú wa dójú báyìí lọ ṣe wá rí tọ́mọ́ sọ̀gbìyànjú oníṣúná níbi iṣẹ́ yìí ó pọ̀ kọjá bẹ́ẹ̀ ọláyé ó pọ̀ ṣẹ́ni bá ti wá ń ṣe ń di Al-Qur'ani yìí bẹ́ẹ̀ náà náà wá ń gbìyànjú di èdè lárúbáwá ọgọ́rọ́ lé kéwọ́ oníṣúná ń ṣe ti ń sọ lárúbáwá sí sọ dọ̀ọ̀ràn yàn fáwọn ọmọdé kéwọ́ lárúbáwá sí sọ ó ti ń di ọ̀ràn yàn fáwọn bẹ́ẹ̀ ṣe máa ń lọ skul tí wọ́n ní èèbó nìkan lẹ́gbọ́dọ̀ máa sọ bẹ́ẹ̀ bá ti ń wálé kéwọ́ kí lẹ́gbọ́dọ̀ máa sọ lágbáwá ilé tí ó ń kàn bẹ ṣe lè tí ó ní pé àbí skul <laughs> àwọn iman ó wà láàrín mọ̀ṣọ́ wọn alfáwà dáadáa kan náà lọ́mọ sábà àti dáadáa fún wọn ti wà lẹ́nu ẹ̀ nísìnyí mo rò pé tí n bá bù kiri sáwọn ẹ̀ka ó yẹ ká lè yọ ọdún mẹ́wàá tí n bá ọdún mẹ́wàá tí wọn bá wà tí wá bẹ̀rẹ̀ àwọn ọmọ àwọn olówó wọn rí wọn mú dáadáa àwọn alákọ̀wé tán kórìíra kéwù wàláhì wọ́n sì polówó kéwù fún wọn àwọn alákọ̀wé sì lọ ń withdraw ọmọ kúrò ní skul pé ọmọ mi ò wulẹ̀ lọ skul báyìí kó kọ́kọ́ wálé kéwù yìí náà kéwù tí ò sí wẹ́mẹ́ ni o àmọ́ kí ni wọ́n fi bẹ̀rẹ̀ ọmọ òhà lórí Al-Kùránì ìṣàgbárí tó bá Al-Kùránì ìṣàgbárí tọ́mọ òun bá wá ń sọ lárúbáwá tẹ́rí bẹ́yàn ṣe máa ń sọ Yorùbá pẹ̀lú rọrùn ṣé ẹ máa táwọn ọmọ bá lọ léèwé débì kan láti pọ́nmọ́ tó bá ti máa láwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fọ́ bẹ́ẹ̀ fáì sábà máa ń dè bólẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ báwọn ọmọ ti máa ń da lárúbáwá lẹ́nu láti bí ọdún mẹ́wàá ó lé ní tí mo sọ yìí o iye ò láwọn yìí náà rí bí aṣọ kéwù náà ti ẹ̀lé ní ó lè wà unique báyìí ah, àwọn ọmọ wọ́wà ké àwọn ọmọ ọdún mẹ́wàá ọmọ ọdún mọ́kànlá wọ́n ti pa ní orí bí alukoro ánì ìtagbáni wọ́n wá ń sọ lárúbáwá àwọn tó bá lọ lè kéwù àwọn táwọn yìí láwọn lè kéwù tí wọ́n bá láwọn wá tìkì ń bẹ́ẹ̀ àwọn ọmọ ọmọ ń dàdánwò fún wọn ni tí ẹmọ tí ọmọ yìí dàdánwò àwọn ọmọ ti gbọ́ láwájú wọn lọ níbi ìsáàtí ń ṣe wa uridu an aqula lak an àwọn kan ní mẹ́ta tùrí di ustaz ní mẹ́ta tùrí di ẹ̀sìnkẹ́ ẹnu ọba ló ti yá níbi àbá àti jẹ́jẹ́ pròṣẹ́sì ẹ̀ bí kàwú mi tí wọ́n pròṣẹ́sì lárúbáwá níbi àbá àti pròṣẹ́sì lárúbáwá ọmọ ti la gbogbo ẹ̀dẹ̀ bí ọ̀pẹ́ rẹ̀ àbókan ní yóò kàn ìmí ìyí ìyí tó lọ́ọ̀bá ní gbé ìbò yóò sọ́dẹ̀ ìbò ìmí tó bá gbé ìbò ẹ̀kan bá ọ̀run ìdílé tó gé ẹ̀sà ó dà kéèyàn nílé tíṣì ní yóò wá mẹ́ sí mi wà mí wà ó ti wà intimidated pẹ̀lú àwọn ọmọ tó rí olórí ju àwọn ajájá èyí tó kóra rẹ̀ sí yìí eh, lẹ́yìn kọ́ lọ́rin túmọ̀ bí yàtọ̀ bá túbá bí yóò ṣe é ṣe kọ́ ráforíjì ọlọ́ bí yóò ṣe é ṣe kọ́ ṣe kí ni kọ́ ráforíjì ọlọ́ àmẹ́mì ti sọ kíní gan-an nípa rẹ̀ o sọ́rí tó sọ ń papọ̀ ní sàbí àdìlẹ́bì kan gọ́ pẹ̀lú kó tẹ̀lé sàbí àdìlẹ́bì a ah! mọ́jẹ̀ ń tọ́ èmi ò ṣàdúrà fún lórí ẹ̀ o àyìn ah, ìṣẹ̀lẹ̀ ṣàdúrà fún lórí ẹ̀ o nígbà kan náà gbọdọ̀ bá wa fìyà ìjẹ́ ọláyé kọ́ tó lọ àyàfi mọ̀ bá túbá lórí ẹ̀ owó kẹ́ máa ń tẹ́ kan máa sọ̀rọ̀ jàùjàù ẹgbẹ́ kálukú yóò máa bá lọ ìkálukú ní ẹ̀ṣẹ̀ ní ìzọ́ tìrẹ̀ níbi ẹ̀nà rí ogbà àwọn tó ń sọ lánàá ẹ̀ máa bí tó ní kálukú bára rẹ̀ lẹ́yìn ìmí ń kí báyìí níbi ni ó bá kò ládùúgbò yìí ó change address ó change address ìwọ̀n sákàtì yóò ta mọ́tò eléyìí ó ti fi lè dámọ̀ yóò àmọ́ ewu àbọ̀ wà gbáyé mọ̀tò ọ̀gbẹ̀mí ìwọ̀n èyí tó lọ́wọ́ bọ̀ ògbé yìí bá ẹ̀yìn náà máa ti ṣe dẹ̀rẹ̀ láwọn ẹlòmí àwọn ẹlòmí nìsín ẹ̀yìn náà máa bí ti ń ṣe wọ́n ọ̀rọ̀ wọ́n ti dọ̀rọ̀ pé ẹ má broadcast ẹ̀ mọ́ o inú rẹ̀ kí ó nìkan ló kù sọ́jú sọ̀rọ̀ ọjọ́ monday monday ó ti yé wọn <laughs> ọmọ àti mo ti sọ owó ṣọ́gbé ó tún ti mọ̀ yíò náà mo ti mọ̀ monday monday rẹ̀ mọ́ ń sọ nìkan àtìmọ̀kẹ́ ẹ̀ mọ́ ń sọ monday monday ẹ ti mọ́ ń broadcast ẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó ti di monday monday tẹ́ ẹ̀ gbọ́dọ̀ broadcast mọ́ àwa mọ̀ pé ó ti dẹni tí bóyọ̀rọ̀ la ni ò ṣe gbọ́ mọ́ ni àbí àbáwòrán ni ò ṣe rí mọ́ ìkànnì méjì jálù tẹ́lẹ̀ ìmọ̀ bí àwòrán ní òṣèré dímọ̀ àbọ́rọ̀ ní òṣèré gíní ní òṣèré gbọ́mọ́ kúníkálukú farabalẹ̀ dàkùn mọ́ ṣègbéraga má ṣèṣe mo tó mo tó má ṣèṣe mo lè sọ òṣèré já mú mi ìjì bá sọ àsọ gbé bẹ̀rù ọlọ́run wàláhì kò sásọ gbé o ìjọ bá sọ tó bá rò pé nìkan ò lè bí

má rò pé ẹlẹ́mọ̀ sọ gbólóhùn ẹ má fi kíní kan yọ ọ́ ẹ má wá fi gba ẹ̀kọ́ tó yẹ kájẹ́ káwọn èèyàn kọ́ bí ọ yóò fi gbà lẹ́nu wa láyé ayẹlẹgbà yìí lẹ́nu àwọn èèyàn gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ lára tiẹ̀ náà ìbọn òun pa irọ́ fi dóhùn fẹ́ mẹ́kọ̀ọ́ jáde lára àwọn sàbí ànábì ẹ àwọn èèyàn wà máa sòótọ́ wá kùn díẹ̀ ẹ fi máa mẹ́kọ̀ọ́ jáde pé ṣe rí bó ti rí gbọ́dọ̀ ti rí iṣẹ́ mi kàn mú sọrí ọ̀tọ̀ ní kéèsì yẹn búṣàdé bọ́ kéèsì ìgbéraga pé táwa bá sọ àfi báyìí táwa bá sọ àfi báyìí wo ẹjọ́ tọ́lọ́run bá ń dá níṣẹ́ gbogbo nǹkan wá ṣẹlẹ̀ nísìnyí wá di pé tọ̀ yóò gbé kàn ṣẹlẹ̀ náà ni náà dákun mọ́ gbàdán wò bá wa náà dákun mọ́ dojú tí wa níparí ọ̀rọ̀ mi ẹ̀yin bàbá wa nílẹ̀ Yorùbá ẹ̀yin ìyá wa nílẹ̀ Yorùbá tẹ́ bá ti rí alùsùn náà ládùúgbò yín ẹ mọ́ mọ́ yín lọ lè fi wọn o àwọn ẹni tó ń parọ́ fún yín pé jàgídíjàgan ni wọ́n ti níkan ni wọ́n àwọn mọ́mọ́ wá lè ké wa wọ́n <laughs> ṣe kí mo gbé àwọn mọ́mọ́ wọn wá lè ké wa wọ́n mú wá bí ò jẹ́ lé kéwú tàwa ọlọ́mọ kéwú báyìí wọ́n mú wá lé kéwú àwọn àfa wa ó dájú pé ọ̀dọ̀ àwọn kìíní yìí ó ní kíní ó ní kéwú wa ẹ má jẹ́ kí wọ́n tàn yín jẹ mẹ́sẹ̀jì jẹ́ lẹ́sẹ̀ lọ. ẹlẹ́ẹ̀kejì àwọn ahlu sunna wal jamaa wọ́n gbajúmọ̀ al-Qur'an bá ti wá gbajúmọ̀ al-Qur'an ní bẹ́ẹ̀ náà lọ gbajúmọ̀ hadith anabuwa Muhammad sallallahu alaihi wasallam méjì náà sì ẹ̀kọ́ tó yẹ ká kọ́ láàárọ̀ yìí ilé náà ilé ẹ̀kọ́ lò náà àyíká ẹ̀kọ́ jẹ́ wọn gbogbo àná orí nǹkan ẹyọ kan nǹkan méjì ó yẹ ká lè rí ibi abẹ́rẹ́ ọ̀gbọ̀n wa subhanahu wa ta'ala àwọn lékè sunna ọlọ́mọṣẹ́ àjẹ́ kí wọ́n tún pọ̀ jù báyìí lọ láwùjọ àwọn lékè sunna ọlọ́jẹ́ kí wọ́n tún pọ̀ jù báyìí lọ láwùjọ عليكم دادا عليكم ولي انا مسافر فين وصلى اللهم وسلم على عبدك ورسولك محمد وعلى اله وصحبه اجمعين اه سالكم تابع اكبر ẹ̀yẹ́ rẹ̀ ṣe òṣìbèrè ọ̀rọ̀ ilé yóò nídìí wọ́n béèrè léyìí lórí àbí aláàjì rẹ̀ tó níbèrè á lè sọ à bí tó níbèrè ká tó bẹ̀rẹ̀ hálùkò láàrọ̀ kí lẹ́yìn ṣe lọ́wọ́ ìyẹn máa kí lọ́wọ́ tí wọ́n gẹ́mọ̀ pọ́nà tí wọ́n ọmọ jẹ́ náà lọ́rẹ̀ sáà náà wọ́n subhanaka allahumma wa bihamdik ṣàrò náà ilá ilá ẹ̀sìnkúrúkọ inṣàlá ọ̀sẹ̀ tó ń bọ̀ a pàdé ní halkọ́ tó tafsir lọ́jọ́ sátọ̀dé a sì pàdé ní halkọ́ tó ahkam ní ọjọ́ sọ́ndé ìyẹn ọjọ́ ìdìbò gbogbo àwọn talabatul ilm a máa pàdé ara wa ní barnamij talibul ilm ètò wa ètò rédíò program ọ̀nà ti bẹ̀rẹ̀ níjọ́ friday tí ó kọjá yìí ní gbogbo ọjọ́ friday ní aago mẹ́ta kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún títí di aago mẹ́rin ẹja tó máa pàdé ní one oh three dot five fm eh, rédíò one àbí eh, kájọ máa pàdé lórí rédíò ẹ̀kọ́ gbé ẹtúrọ̀nù station fún mi eh, rédíò yìí sí one oh three dot five so lẹ́ẹ̀kọ̀ọ̀kan lóṣooṣù àwọn àwọn àbí orí rédíò náà láti gba ìbéèrè àmọ́ ní ọ̀pọ̀lọpọ̀ gba ìdánilẹ́kọ̀ọ́. ونيوم لومي أصلي اللهم وسلم على عبدك رسولك محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته